Your body wine like you do. And if I ever, ever, ever hurt you, I'ma do what you do. Uh-huh. I got it direct, yeah. Baby, get tight, you. All of the girls want your body. let me know. If you really want me, you should let me know. If you really want me, you should let me know. If you really want me, you should let me know. If you really want me, you should let me know. I'm to let you go. I'm to let you go. Your body wine like you. And if I ever, ever, ever, ever, I'm gonna love you. I got it direct. I got it direct. Baby, get talent, you get talent. All of the girls want chop up and I'm not going to shave you. Girl, look at me, I'm wine like Indomie. What's up? What's up, everyone? This is Neo, aka The Gentleman. Hey, my name is Carly Rae Jepsen. Hey, this is Bruno Mars. Tell your Chico Pitbull, Mr. 305, and you are now listening to Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. Hello. on Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. Ukile falafala. Gbogbo Fresh 107.9 FM. Lábẹ́ Olúmọ, ó sísọ. ó kọ sísọ òròyìn lágbèéká yín mọ̀ ibi tí ẹ bá ti ń láǹfààní àti gbọ́ ìkànnì fresh eléyìí tá a létí pọ́n tá a fi kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. ibẹ̀ náà láti gbé ń dá kékeré lùkè ibẹ̀ láti gbé ń ṣọlá o ní Ọ̀ṣọ́bà presidential hilltop léyìí tó wà nílùú àbẹ́òkúta ilé epo lẹ ti ń gbọ̀ wá inú mọ́tò lẹ ti ń gbọ̀ wá ọ́fíìsì lẹ ti ń gbọ̀ wá etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ohun tẹ́ náwó lé lórí àjọṣe wa yóò sì máa lọ bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọba mi àláwùrà bí ìròyìn ó kọ sísọ náà la gbé ka yín mọ ibi tí ẹ bá ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí ṣáájú ohun gbogbo ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ọmọlára ọ̀làdì púpọ̀ ọ̀làdì plenty orékè fresh ló ń kì yín ò pé ṣàlàáfíà lẹ́wà ẹ jẹ́ ká kọ́kọ́ ṣí àwọn gèlè àti fìlà orí ìròyìn ọkọ̀ sísọ fún tọ̀sán òní kété tá a bá ti wá sí gèlè àti fìlà tán á wàá bọ́ sínú ṣòkòtò ròyìn okọ̀ sísọ fún tọ̀sán òní níbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ àtúpalẹ̀ rẹ̀ dáadáa ọ̀rọ̀ àìsẹ̀ jẹ́ ń gbé lápá bíi o níbo ló ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ògùn mọ̀ ni o wọ́n ní èèyàn kan ó mọ̀ jọ́lọ̀ nípe àmọ́ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ èèyàn méjì lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn ẹ fẹ́ gbọ́ ẹ wò ó àkàsí yín létí òòtà bá ti bọ́ sáàrin gbogbo ìròyìn ó kọ sísọ fún tọ̀sán òní all right. tìmí ìtúrèé wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Kwara wọ́n mọ̀ ti fi kélé òfin gbé àwọn afẹni ti ṣe ètùtù ọ̀la kan o ní kíni nítorí pé wọ́n mà ká orí mọ́nítọ̀ ọ̀hún wọn kà mọ́ wọn lọ́wọ́ o bẹ́ẹ̀ sì tún ní wọn ká apá tútù mọ́ wọn lọ́wọ́ ẹ̀yìn orí wípọ́ kọ sísọ ó kà sí àrà ó sì tún gbẹ̀nù tán ìpínlẹ̀ kwara oníròyìn ó kọ sísọ yẹn ló ká mi mọ́ o òkè ìmí ìtúrèé wọn ní akánimọ́lé bẹ̀rẹ̀ owó bẹ̀rẹ̀ ọlà lọ́wọ́ ẹni wọ́n ní wọ́n mọ̀ ṣekú pa ọkùnrin àgbẹ̀ kan níbo ni wọ́n ti ṣekú pa níbo ni ìròyìn ó kọ sísọ ló ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Plateau mọ̀ ní o òun ló ti ṣẹlẹ̀ kọ́ba mi Èdùmàrè kọ́mọ̀ jẹ́ alárìn fẹsẹ̀ sí torí pé n tá àjẹ là ń wá o kọ́ba mi aláwòrán bí kọ́mọ̀ jẹ́ àpàdé tí ó jẹ́ wá àwọn gèlè àti fìlórí ẹ̀ náà ni mo ti ṣí fún yín yẹn ẹ jẹ́ kí n dókè lọ́nà nígbà tá a bá wá padà dé ẹ wò ìròyìn ó kọ sísọ yóò máa tu yàgbà yàgbà yàgbà ńsọlóde ẹ̀kú kalẹ̀. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on-screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24-7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. gorí ilé fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ló bá ń kẹjẹ tẹ́lẹ̀ ṣe kẹ́ ẹ̀ má sísọ ẹ káàbọ̀ padà látọjú ọjà ṣòkòtò ròyìn ọkọ sísọ tí wọ́n ń túya gba ǹṣó lóde báyìí o ẹ wò ó ṣe rí ìròyìn ọkọ sísọ eléyìí tá a máa ń kà sí yín létí kì í ṣe pa fíndẹ́rù báyìí ní tó ń ṣẹlẹ̀ ni àmọ́ kò lè jẹ́ ẹ̀kọ́ fún èmi àti yín torí pé ohun gbogbo báyìí ọ̀gbọ̀n ọ̀gbọ́n náà ló fi ń kọ́ni mo ti wá bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lọ́dọ̀ tiwa ń bí o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti fi kẹ́lí òfin mú àwọn ọkùnrin méjì mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì kan eléyìí tí orúkọ ẹgbẹ́ kan jẹ́ àyè àyè confraternity eléyìí tó sì jẹ́ wípé ẹ wò ó ìjà gbùdúmọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì o eléyìí tí ó jẹ́ wípé àkókò tí ìjà gbùdù ọ̀hún ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta ti ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn òun náà ló wá jẹ́ wípé ìjà ọ̀hún ó kọ sísọ tó sì kà sí àrà láàrin igun méjèèjì tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí ó ṣẹlẹ̀ ní ẹlẹ́gà ìbẹ̀rẹ̀kodò ní ìlú Abẹ́òkúta tó sì jẹ́ wípé èèyàn kan òun náà ló mọ̀ ṣalábàápàdé ikú òjijì láòkó tí ìjàgbùrùjọ ọ̀hún tó ṣẹlẹ̀ láàrin wọn wọn ní gbódòǹrosọ ọ̀hún òun náà ló tàn ká àwọn apá abìkan ní ibi tí ṣe olúùlú ìpínlẹ̀ Abẹ́òkúta tó sì jẹ́ tí ṣe olúùlú ìpínlẹ̀ Ògùn ìyẹn ní ìlú Abẹ́òkúta tó sì wá jẹ́ wípé ó tún so papọ̀ mọ́ Sokori Akin Olúgbadé Ìbẹ̀rẹ̀kodò àtàwọn míín wọ́n ní ẹni tí wàá ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Abímbọ́lá Oyèyẹmí nínú ọ̀rọ̀ tó sọ lánàá ti ṣe nínú ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ ìsinmi eléyìí tí ó sì sọ lánàá òde yìí níbi tí ó ti fi àwọn ọkùnrin afurasí méjì tó ti fi wọ́n hàn wípé àbíbù muhyiddin ló kọ̀ọ̀kan jẹ́ o eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí òkò àti ibrahim aka ayin òun lórúkọ tìkejì náà ń jẹ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló wá ṣẹlẹ̀ láòkò tí Abímbọ́lá Oyèyẹmí tó ń sọ̀rọ̀ tó sì ń gbé sẹ́tìwọ́ gbogbo àwọn èèyàn wípé àkókò tí àwọn gba ìpè yàjóyàjó látọwọ́ àwọn SWAT operative òun náà ló wá jẹ́ pé ni àwọn bá ní à ó yà eléyìí ò ṣeé fi lẹ́gbọ̀n rárá bíi ti wulẹ̀ ó mọ wọn nítorí pé ìjọ ọ̀hún ó mọ̀ lágbára gan ni tó la káàkiri o eléyìí tó sì kọ sísọ tó kà sí àràbí ẹsẹ̀ kìnnì kan wọn ni àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn méjèèjì ọ̀hún òun náà ló ṣẹlẹ̀ ní ẹlẹ́gà àti ìbẹ̀rẹ̀kù ní ìlú Abẹ́òkúta tó sì jẹ́ wípé láàrin ìgbà tí wọ́n fi gba ìpè náà ó ní ẹni tí wàá ṣe ọ̀gá àwọn SWAT CSP kalẹ̀ jálẹ̀ ọ̀làníwájú ló bá ní pé ẹ̀yin èèyàn ọ̀yà ẹ̀yin òṣìṣẹ́ mi ẹ̀jẹ̀ agbéra pa ká sì lọ síbẹ̀ láti lọ jẹ́ pé kí ogun kó mi o kí gbogbo ó sì rọ̀ sọ̀mù wọ́n ní láòkó tí àwọn kìíní àwọn afurasí tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí tí wọ́n fojú kan àwọn ọlọ́pàá wọ́n ní ni wọ́n bá fẹ́ ṣe ní ìfẹ́ àfẹ́wé o lẹ́yìn tó sì jẹ́ wípé ní àkókò náà àwọn ọlọ́pàá ò fi lẹ́gbọ̀ àwọn náà bá yà sáré tètè tó jẹ́ pé wọ́n sì sáré wọ́n ṣe ọwọ́ kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ Habib Muhyiddin tí wọ́n sì ti eléyìí tó jẹ́ pé wá láti ìbẹ̀rẹ̀ kòdò wọ́n ní nígbà tó tún ya òun náà ní ẹ tún sáré tètè pẹ̀lú ọgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ ilé tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n hù náà ni ké wọ́n tún fífi kẹ́lẹ́ òfin gbé Ibrahim eléyìí tó ń wá láti agbègbè ajítadùn ní ìlú abẹ́òkúta wọ́n ní àwọn méjèèjì ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wo wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ fi wá àrò ọwọ́ o kí ni tó kí ni tẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wá àrò ọwọ́ wọn ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ pé wọ́n sì ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò òní ló jẹ́ pé àkókò tí ìṣẹ̀lẹ̀ ìtẹ̀lé ìtòkọsọ tó kà sí àrà tó ṣẹlẹ̀ òun náà ni ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ààyè òun lọ́mọ̀ ti lọ sí ọ̀run àpàpàǹdodo wọn ni nígbà tí wọ́n wà ń to gbogbo ẹ̀ papọ̀ tó sì jẹ́ wípé láàrin ìrògbòdù ọ̀hún òun náà ni ẹni tí wàá ṣọgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ó wá tẹ̀síwájú wípé ẹ wò ó láòkó tí gbogbo rẹ̀ tó ń ṣe gbòdògbòdò òun náà ni àwọn ti fi kẹ́lí òfin mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó jẹ́ bíi mẹ́tàdínlógójì níye tó jẹ́ pé ní nǹkan bíi oṣù kan sẹ́yìn òun náà ni wọ́n ti fi kéde òfin mú ọ̀kan òjọ̀kan àwọn tí í ṣe ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń da agbègbè tí wọ́n ń domi àlàáfíà agbègbè náà rú oyèyẹmí tẹ̀síwájú ó ní ẹ wò ó ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn iyùn láǹrè bá ń kọ́lé ọmọ ti pàṣẹ lẹ́yìn ọ̀ṣọ́ka tó sì ní gbogbo àwọn eléyìí tí ní ìfẹ́ àfẹ́wé ìyẹn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ní kí wọ́n ṣe wọ́n ní àwárí eléyìí tí obìnrin wà nǹkan ọbẹ̀ àmọ́ ọwọ́ ti tẹ méjì nínú àwọn ọmọ afurasí ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n dá ìjàgbùrù sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ẹ ò rí pọ́kọ sísọ tó sì kà sí àrà ní ìpínlẹ̀ Ògùn. all ẹ jẹ́ kí n mọ̀ tún lọ báyìí o wọ́n ní ní ìpínlẹ̀ Kwara iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ ti fi kélé òfin mú àwọn afurasí àfiniṣètùtù ọ̀la kan lọ́jọ́ sunday tí ṣe àná wọ́n ní wọ́n ti fi kélé òfin mú wọn o ní òkè òyì jẹba road ní ìlú ìlọrin ní east local government tó wà níbẹ̀ ní ìpínlẹ̀ kwara wọ́n ní àwọn afurasí méjèèjì ọ̀hún èyí tí wọ́n kùnà láti máa fi ẹ̀yà ara èèyàn ṣe ètùtù ọ̀la lórúkọ ọ̀kan jẹ́ wàsíù ọmọnọsẹ̀ léyìí tí í ṣe ọmọ ọdún márùndínlógójì tí ìkejì náà sì ń jẹ́ àkànbí ibrahim ọmọ ọdún méjìlélógójì lọ́gbọ̀n òun náà ni ìyẹn jẹ́ o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló pé lákòókò tí wọ́n ń ṣe stop and search òun náà ni wọ́n á rí wọn ní ọ̀nà odi ìlọrin jeba road tí wọ́n wá fura sí wípé àhàhà nǹkan ẹbọn ń bẹ lẹ́rù àwọn ọkùnrin méjèèjì yìí wọ́n ní àwọn afurasí méjèèjì ọ̀hún òun náà ló jẹ́ pé orí ọ̀kadà wọn ni wọ́n wà léyìí tó sì jẹ́ wípé lákòókò tí àwọn ọlọ́pàá tí wọ́n ń yẹ àwọn onímọ́tò àtọlọ́kadà wò. ní ẹ wá rí wípé àwọn ọkùnrin afurasí méjèèjì afiniṣètùtù ọ̀la yìí báàgì kan bẹ lọ́wọ́ wọn báàgì tí sì ń bẹ lọ́wọ́ àwọn méjèèjì ó tó káwọn ó fura sí i làwọn ọlọ́pàá bá ní pé ó yá ẹ sọ̀kalẹ̀ lórí ọ̀kadà tẹ́ ẹ wà wọ́n nígbà tí wọ́n sọ̀kalẹ̀ wọ́n ní wọ́n ti fẹ́ ferege o àmọ́ pẹ̀lú iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ eléyìí ti iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe tí wọ́n ti kó àwọn ọmọ wọn dáadáa wọ́n ní nígbà tí wọ́n ya ọwọ́ àwọn afurasí ọ̀daràn yìí wò eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ afiniṣètùtù ọ̀la pẹ̀lú báàgì tí wọ́n gbé dání wọ́n nígbà wọn ó débẹ̀ tí wọ́n ó tú báàgì ọ̀hún ó mọ̀ kọ sísọ tó sì kà sí àrà tó gbẹnu tán o wọ́n ní orí ọmọ ọkùnrin tútù òun náà ni wọ́n bá níbẹ̀ tí wọ́n sì bá apá rẹ̀ méjì nínú báàgì eléyìí tí wọ́n pa mọ́wọ́ sórí ọ̀kadà tí wọ́n gùn wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wá ṣẹlẹ̀ eléyìí tí ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara tó sọ síta wípé ẹ wò ó à ń jẹ kúrò ọ̀nà kó tán láwo àwọn kan tún gbọ́wọ́ rẹ̀ síbẹ̀ Àjàyí Ọ̀kánsanmí òun náà Ọ̀kánsanmí òun náà ló sọ̀rọ̀ ọ̀hún o tó ní àwọn afurasí ọ̀daràn yìí yẹn ti ṣe àpàtẹnujẹ́wọ̀ wípé ẹ wò ó ẹ ṣèwá jẹ́jẹ́ ẹ̀yin ọlọ́pàá ṣe é rí ẹyẹ ẹ̀yà ara èèyàn eléyìí tẹ̀ rí lọ́wọ́ wa yìí àáfà kan la mọ̀ ń lọ gbé fún ní ìlú Ìlọrin eléyìí ti ṣe olú ìlú ìpínlẹ̀ ìpínlẹ̀ kwara wọn ni wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn láòkó tó jẹ́ wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n dá àwọn èèyàn dúró àwọn ọlọ́kọ̀ àtọlọ́kadà tó ní mọ́rúwá wípé ó yẹ ẹjẹ́ ayẹntẹ́ ẹgbẹ́ sẹ́yìn ọkọ̀ wò ẹjẹ́ ayẹntẹ́ ẹgbẹ́ síwájú ọkọ̀ yín wò wọ́n ní lákòókò yìí òun náà ni wọ́n mọ̀ rí wípé àwọn afurasí ọ̀daràn afiniṣètùtù ọ̀la yìí ṣe mọ̀ wípé tẹ̀yàn bá ti ṣe ohun eh, eh, òkùtù eh, yóò mọ̀ kíyèsẹ́ sí ẹ̀yìn ìkùlé ni wọ́n ní ni àwọn méjèèjì lẹ́yìn tó sì jẹ́ wípé àwọn ọlọ́pàá wọ́n fura sí pé báàgì ti ń bẹ lọ́wọ́ wọn ah, kì í ṣe nǹkan tí ò yẹ kéèyàn ó mọ̀ tú wò wọ́n nígbà tí wọ́n tú wò ní wọ́n mọ̀ rí wípé ó mọ̀ kọ́ sísọ tó sì kà sí àrà wọ́n ní lákòókò yìí wọ́n wá fẹ́ ferege àmọ́ àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n ní àwọn náà ní wípé níbo ẹ lè sá lọ torí pé sàmú yín kan ẹgbẹ̀rún sàmú ẹ̀ yín kó lè sá mọ́ lọ́n lọ́wọ́ wọ́n ní lákòókò yìí òun náà ní wọ́n sọ pé ẹ dákun ẹ ṣe wá jẹ́jẹ́ ẹ tẹ̀ wá jẹ́jẹ́ ẹ dákun àáfà kan là ń lọ gbé fún un ní ìlú ìlọrin wọn lákòókò náà òní abáhe wọn lọ́wọ́ mú o wípé ó yẹ ẹnì sọ torí pé ẹni tó bá ṣe ń tẹ́nìkan òṣèré ojú rẹ̀ ó di dandan kó rí ń tẹ́nìkan òrírì ọ̀kásánmi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun wá gbóríyìn fún àwọn ọlọ́pàá torí pé wọ́n ṣiṣẹ́ takuntakun láòkó tí wọ́n mú àwọn tí wọ́n ń fi ní ṣètùtù ọ̀la méjèèjì yìí ó lóun gbóríyìn fún wọn o tó sì wá sọ wípé ẹ wò ó àáfàá tí wọ́n sọ sàámù rẹ̀ ẹgbẹ̀rún rẹ̀ kò lè sámọ́lọ̀ lọ́wọ́ bó bá di àṣà wọn ní àwọn òfin jáde bẹ́ẹ̀ ni ẹ sọ wípé bó bá sì di wípé òdi òkété o wọn ní fífín làwọn òfin jáde bí ìgbà tí èèyàn bá fín òkété jáde ó mọ̀ kọ́ sísọ o ó kà sí àrà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara wọ́n ti rí àwọn afurasí àfiniṣètùtù ọlà méjì kan ńgbà wọn dọwọ́ wọn nù báàgì tí wọ́n gbé dání o ó mọ̀ kọ́ sísọ tó kà sí àrà wọ́n bá orí èèyàn tútù ọmọ ọkùnrin àti apá ẹ̀ níbẹ̀. ẹ káàbọ̀ padà ìròyìn ọkọ̀ sísọ ṣì ń tẹ̀ síwájú ní ìkànnì fresh fm eléyìí tá a létí pọ́ńtà fìkàlẹ̀ sí ọ̀ṣọ́bà presidential hilltop tá a wà nílùú àbẹ́òkúta àwọn akánimọ́lé béèrè owó béèrè ọlà lọ́wọ́ ẹni òun náà ni ẹ mọ̀ ṣe púpọ̀ ọkùnrin àgbẹ̀ kan o eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ pam dogo ní ìjọba àbílẹ̀ riom ní ìpínlẹ̀ plateau wọn ni ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó kà sí àrọ̀ ọ̀hún òun náà ló mọ̀ ṣẹlẹ̀ láòkó ti ọkùnrin àgbẹ̀ yìí tó ń ti ilé rẹ̀ bọ̀ eléyìí tó sì jẹ́ wípé jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ náà ló ń lọ àmọ́ tí àwọn afurasí ajínigbé yìí tí wọ́n sì ti wà ní àwọn bùbá kọ̀ọ̀kan léyìí tó sì jẹ́ wípé láòkó náà oníyọ gìjà sí tí wọ́n bá ní wọ́n jí ọkùnrin ọ̀hún ìyẹn tí ṣe ọkùnrin àgbẹ̀ wọ́n jí gbé lọ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ burúkú tó kọ sísọ tó kà sí àrà tó tún gbẹnu tán yìí òun náà ló mọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta eléyìí tó sì jẹ́ wípé ah, ó ṣe ni láàánú gèdè torí pé ó kọ sísọ wọn ni ẹni tí wàá ṣe alukoro yẹn fún àwọn ọ̀dọ́ ní agbègbè náà eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́rí wáńtẹ́wọ́ ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ o tó ní wípé ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọkùnrin àgbẹ̀ yìí òun náà ló wáyé ní Jos ní àná ti ṣe ọjọ́ ìsinmi tó sì jẹ́ eléyìí tó gbomi lójú ẹni rètèrètè wọ́n ní tẹ́wọ̀ngì tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé aago mẹ́jọ àṣálẹ́ lálẹ́ ọjọ́ àbámẹ́ta lẹ́yìn tí í ṣe ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹrin ọdún 2022 tá a wà yìí òun náà ló jẹ́ pé ẹni tí í ṣe ọmọ bíbí ìlú wereng community ìyẹn ọkùnrin àgbẹ̀yẹn nìyẹn o tó wá láti ìjọba ìbílẹ̀ riom ní ìpínlẹ̀ plateau òun náà ni àwọn ajínigbé yìí béèrè owó béèrè ọ̀la òní ẹ̀ ti sá pamọ́ sáwọn ibì kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé afurasí fúlàní darandaran ni wọ́n tí ó jẹ́ wípé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáràn káàkiri òun náà ni wọ́n ó ní wọ́n sá pamọ́ sí àwọn inú igbó kọ̀ọ̀kan lẹ́yìn tó sì jẹ́ wípé láòkó náà òní ẹ̀ di kábàrà gan ọkùnrin àgbẹ̀ yìí tí wọ́n sì ṣe ikú pa tí wọ́n pa á ní ìfọnáfọnsu wọn ni ẹni tí wàá ṣe olùgbé àgbègbè ọ̀hún òun náà ló wáá fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ tó sì fojú láì fi wo ìṣẹ̀lẹ̀ ìṣekúpani burúkú yìí torí pé wọ́n dẹ̀mí ọkùnrin àgbẹ̀ wọn dá légbodò ni wọ́n rán lọ sí ọ̀run àṣàǹtẹ wọ́n wá ní wípé iléeṣẹ́ ọlọ́pàá láòkó tí àwọn olùgbé àgbègbè bẹ̀ tí wọ́n ń pe ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà uba ọ̀gá àbà ló jẹ́ wípé láòkó tí wọ́n ń pè é ẹ wò ó ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ rẹ̀ ó ń sọ wípé kò wọlé kò wọlé ó mọ̀ kọ sísọ tó kà sí àrà o ní ìpínlẹ̀ Plateau àwọn ajínigbé béèrè owó béèrè ọ̀la wọ́n mọ̀ ṣekú pa ọkùnrin àgbẹ̀ kan o wọ́n ràn lọ sí ọ̀run àṣàǹtì. ọ̀rọ̀ àìtẹ̀yìn aráàlú ó ti kàn yín báyìí o àwọn ìròyìn kan àbí ìkejì eléyìí tá a ti mẹ́nuba ẹ̀yin náà ẹ̀ bá wa fojú lámẹ̀ẹ́tọ́ wo zero nine zero seven eight zero zero ten seventy nine ẹ̀ ló ta ló wà lójú òpó ẹ ló sà àbí ẹ ló mà. ẹ ló ẹ máa o ẹ máa káàsán máa o. ẹ káàsán sá o. ẹ máa kó ètò náà máa o ìyá mi. ẹ ṣeun sà. káṣe kámọ̀ láti ráńdà ni o ẹ ò mà ní rí wàhálà lágbára ọlọ́wọ́n bá o. àmì àtẹ̀yìn náà. ṣé rí àwọn yìí àwọn tí ọwọ́ ọlọ́pàá tó tó yẹ pé lórí ọ̀kadà tó yẹ pé bọ́sí dáhùn tó ní wọ́n ti sá lọ torí iṣẹ́ láàbí orí ẹ̀nẹ́lẹ́ni tí wọ́n tó wà lọ́wọ́ wọn yẹn ẹjọ kó bá ṣe wá jẹ ilé dáadáa ó ní ilé pé àfa ìgbọ̀n náà àpò ìwáwẹ̀ kò bá yọ ọ́n ṣe àfa mi ó ní ilé pé àfa ìṣẹ̀dá ń lọ gbogbo ara wọn pátá ohun ọlọ́pàá máa ń gbà láti túyẹ̀wò tó láwọn èèyàn tó rẹ̀ wọ́n dẹ̀ máa àfa yìí ni ọlọ́run máa tàánú wọn pẹ̀lú àbúrúkú yìí o ọlọ́run ẹ máa bá wa yín ẹ̀rọ rédíò yín sílẹ̀ tẹ́ bá ti pètè pè wọlé torí pé etí ò gbéjì náà lè bomi sẹ́nu ká tó máa fẹ́ ná zero nine zero seven eight zero zero ten seventy nine yẹ̀lò ta ló wà lójú òpó ah ìpè yẹn ń kọ lura wọn ni ẹ̀mí kò tẹ̀ríba fún ẹ̀mí ẹ̀lò ẹ̀lò ẹ̀ka sán sà. ọkọ̀ sísọ o. ó kọ sísọ. jọ́ọ̀jì lati léwu ìran ni o. nígbà tí nígbà tí ẹ̀yẹ̀ sọ ẹ̀mí èèyàn di ẹni bí ẹ̀mí àtẹwà nkápá èèyàn tirẹ̀ ń káàkiri báyìí nàìjíríà ti wá dẹ́kun kòkòrò owó báyìí ọlọ́ni ọba wa dẹ́rọ wàhálà lóde o ẹ̀dọ́ báyìí ti tẹ̀ ní ìsìn báyìí òun náà lọ nù o ọ̀dàgbére o tiẹ̀ bá nù o ọkọ̀ sísọ o. mo máa kọ sísọ o. ó kọ sísọ o. ọlọ́dún máa gbọ́rọ̀ yẹn ayọ̀ o. àmì. orúkọ tèmi kú fat láti àwọn àjọjà yìí. ìṣẹ́ báyìí dá síbẹ̀ orí ti àwọn tó ń gbé orí èèyàn tó ti lọ àwọn tí wọ́n tún pa àwọn tí wọ́n tún pa àgbẹ̀ yẹn lásìkò àsìkò àwẹ̀ tọ́lọ́ ti mú àwọn ètùtù táwọn èèyàn tó tún wá ń lọ ṣe gbogbo tó ṣe yìí ọlọ́ọ̀ta ni wa nàìjíríà ló ń fi lẹ́kùn balẹ̀ o ẹgbẹ́ tó lè jẹ́ òní bàjẹ́ o. ẹ ṣe àdúpẹ́ zero nine zero seventy eight zero ẹnìkan péré ẹ̀dùn. zero nine zero seven eight zero zero. Ah ah zero nine zero seven eight zero zero ten seventy nine zero nine zero seven eight zero zero ten seventy. Hello. Hello ẹ̀ka sàn sa ìbí ẹ̀ka sàn máa. Ẹ̀ka sàn máa o. Orúkọ yín máa ibi tẹ̀ tí ń pè wá. Orúkọ tèmi ni Bùsáyọ̀ láti Ọlọ́ṣùgò. Ó má dẹ̀ kọ sísọ kẹ. Ó kọ sísọ gan ni. Ah, ọlọ́ṣàṣà ni wàá lọ́wọ́ Nàìjíríà yìí ni o. Àmín ọlọ́run máa bá yín ṣe ọlọ́run máa bá wa ṣe wà nírògùn wàhálà o. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ìwẹ́ kú ètò. ẹ ṣeun ṣeun tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ lọ́sàn-án òní òun náà la kìyìn la kìyìn àlùyìn lọ́gọ̀ ẹ̀nu wípé ẹ ṣe gan ni àjọṣe wo ní bàjẹ́ la ṣe lédùmarè etí tẹ̀ fi ń gbọ́wọ́ òní dohun tẹ́ mọ̀ padà náwó lé lórí ẹ wọ ẹ̀yin náà gbé ìkéde àti ìpolówó ọjà yín wá torí pé kò sẹ́ni tí ń dòwò pọ̀ tí ṣọ̀tì rárá ẹni ẹ̀yin bèrè pé bó la wà ọ̀ṣọ́bà presidential hilltop náà la wà nílùú abẹ́òkúta ibẹ̀ láti gbé ń dá kékeré lókè ibẹ̀ lọ́ba mi èdùmàrè ṣe wá nígi àlọ́yẹ̀ sí èṣù ẹ̀ṣẹ̀ òní fàwọ́tò láṣẹ lẹ́dùmàrè àjọ láṣẹ pẹ́pẹ́ ni títí ìgbà míì ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ọ̀mọ̀lára ọ̀làdìpọ̀ ọ̀làdì plenty oríkè fresh ló ń kí yín o pé ẹ̀yin ẹ̀ ṣá máa fresh ní àbí tẹ́ wà yẹn ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wá thank you. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó fọ́n ká. ó fọ́n á ah! ah! ló bá tán. èso dáradára ti fọ́. adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n ká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jà bọ́fọ́ la yìí ká. àjà rẹ o ó sì fọ́n one oh seven dot nine fm. na fresh e dey fresh. ká polówó ọjà kó dán mọ́rán. ó dùn ń dán gbinrin. an exhaustive news. na fresh fresh e dey fresh sachet tó tó kúnjú owó ojú òun tán gbinrin programs full of wisdom o oh. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o. Oh. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹkẹ rédíò wey dey rain o no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́ oh, amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́ bọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní í dán pẹ̀lú àwọn ètò tó ń súnni láyé tó. àti yìí tó kọ́ ní fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún ń dán oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. Check it out. This is the station for that R&B you know, love, and want. R&B is what we do. This is Fresh 107.9. This is 107.9. in the beautiful I chose to is 1079 Fresh. I love Bam Bam, got my, got my When you hear. Buy another round. They try to shut us down about an hour ago, but we still in this. You know it's nonstop hip hop. 107.9 Fresh. Can't wait till I get you on. This is J. Cole. Yo, what it do? Drizzy Drake. Boy,